ووعد من شكره عليه بالمزيد وزجرهم عن الكسب الحرام وبينه وأغلظ فيه الوعيد والتهديد وأشهد أن لا إله إلا الله الفعال لما يريد وأشهد أن محمدا عبده ورسوله أكمل العبيد وموضح شرع ربه السديد والآمر للعباد بالتوحيد والناهي لهم عن الشرك والتنديد وعلى آله وأصحابه وأتباعه السالكين صراط العزيز الحميد أما بعد فيا عباد الله اتقوا الله ربكم حق تقواه باتباع أوامره والعمل بما فرض واجتناب ما حرم فهو سبحانه أهل التقوى وأهل المغفرة واعلموا أن تقواه من أسباب جلب الرزق وسعته وتيسير طرقه وتعدد مصادره المباحه حيث قال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب أنا أكف الله وما تولى رجع Ọlọ́run tó ṣàánú wa tó jẹ́ káàánú rẹ̀ kó lé wa bá tó ṣe wá mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa a lè má ma ọ̀pọ̀lọpọ̀ nú èèyàn kí mọ́ lọ̀pọ̀lọpọ̀ tiwa. wa ó lè má ma ìjẹ́ mùsùlùmí sóore pàtàkì ṣùgbọ́n oore pàtàkì ni téèyàn ọba máa láyé yóò padà máa wájú ọlọ́run ọlọ́run ọba ọba tó láàrẹ ganu alukur'an ìgbà tí ń ròyìn àwọn ọmọ àlìjánná onígbà wọn bá dénú àlìjánná tán wọ́n padà dúpẹ́ fọ́lọ́ wípé alhamdulillahi ladhi hadana lihada ọpẹ́ ni fọ́lọ́run tó fi rú ọ̀nà tá a gbà dénú rú àyè tá a tó fi mọ̀ wá. وما كنا لنهتدي لولا أن هدانا الله tí bá sọ láàánú Ọlọ́run ọba lórí wa tó fi wá mọ̀nà bóòlù àbátí mọ̀nà àbátí mọ̀nà eléyìí ọmọ jẹ́kọ̀ọ́ fún mi àti ẹ̀wí pé pàtàkì Islam lónìí yóò padà wà á kan ẹ̀sìn Islam ẹ̀sìn oríire ni Ọlọ́run ọba ọba tó wa yìí kò dá wa kó torí pé wà gbádùn kò sì torí wípé àwọn èèyàn kan bẹ wọn ò kú ní gbádùn lọ́rùn kó tó wá má jẹ́ wọn gbádùn láyé rárá wọn ti àsìkò rẹ̀ kalẹ̀ fún alẹ́ ayé pé kálukú ọmọ ẹ̀jẹ̀ lọ́wọ́ bá ti wù ú ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ga lẹ́yìn kó ṣe àsìkò tọ́pọ̀ sílé ayé àwọn ọ̀nà wo láàmà gbàdébi àsìkò yìí ọlọ́run bá tún là á kalẹ̀ gbogbo àwọn táwọn bẹ mọ́ṣáláṣí yìí láà ní ọ̀nà kan tàbọ̀nà mìíràn tá à ń gbà jẹun tí ò

fẹ́ẹ́rì kọ̀ọ̀kan wa láti wá àsìkí àwọn míì ò ní àwọn àsìkí ọ̀dọ̀dọ̀ wọn ẹlòmíì kan ọkàn bùkátà sí kó ṣe wàhálà díẹ̀ ni yóò sì ṣe ọlọ́run bó o ní jẹ́ wàhálà rẹ̀ ọ̀rá rẹ̀ ọlọ́run bó tọ́lá rẹ̀ gà yìí mo ṣe wá tí àwọn àsìkí la ọ̀nà ọlọ́kan òòjọ́ fún wa láti tọ̀ débẹ̀ dákun ọba lẹ̀ kalẹ̀ kalẹ̀ fún wa láti débi àsìkí bọ́lọ́n ti lànà aláàlí yìí láti débi àṣìkí ṣàìtọ́nù náà nílànà tiẹ̀ tó náà làkalẹ̀ tó ṣe wípé béèyàn bá rí ọ̀nà tọ́lọ́wọ̀n bọ́ba tó lága tó bá mọ́ lójú ó kúkọ́ wá máa tọ̀nà ìṣù láti àṣìkí òun náà sì pọ̀ òun náà sì tún jábẹ̀ òun náà jábẹ̀ àṣìkí ọ̀nà ṣe láti jẹ́ ẹlòmíì ti dáyé kọjá nǹkan míì tí ọba ṣe lè ọkọlé owó èlé lè kọ ọ̀rọ̀ amọ́tò owó èlé ló fi rà ó gbéyàwó owó èlé ni ó sì yàwó fọmọ owó èlé ni. jìbìtì ń tẹlòmíì ó lé ń tẹlòmíì ó náà sì rí ojú nǹkan tí ó rí láyé ṣùgbọ́n yóò padà wá tú ojú ẹ̀ palẹ̀ wájú ọlọ́pàá ẹ̀yà oríṣi ọlọ́run kọ́ wa máa ṣàlàyé fún wa wípé ẹ wàlé ayé ẹ ní lọ́kẹ́ ẹ má jẹ́ àsìkí yín pé kẹ́ ẹ tó pò lórí ẹ̀ ẹ jẹ́ àsìkí yín tí ó pè é ọ̀nà eléyìí ni ẹ̀tọ̀ kẹ́ fi gbà wá àsìkí ẹ má tó o ọ̀nà tọ́lọ́run ọba ní tọ́ bá wá àsìkí láti bẹ̀ ó rí ń tọ́lọ̀ ń kọ́ mọ́ ò sí ní sórí ibú wájú ẹ̀ lọ́jọ́ gbèǹde ọ̀nà tẹ̀sùrẹ́ o bọ́ ọ bá tọ́ ń tọ́lọ́run ọba ọ̀kọ́ mọ́ ọwọ́ rẹ̀ ò ní tẹ́ o ṣùgbọ́n ṣàgbákò tọ̀run ọwọ́ àlà méjèèjì kalẹ̀ ọwọ́ kò sọ́wọ́ kálukú kọ́ máa mọ ìwo ní ọ̀tọ̀ ẹ̀yọ́ màá yà ń bá sí ìdìjọ́ bẹ́ẹ̀ nu mọ́ṣáláṣí ní tá à ń gbìyànjú láti sọ fún wa ni wípé ìlànà èṣù láti débi àásìkí ń bẹ ń bẹ o tí àwọn ẹlòmíì tí wọ́n bá gbá àwọn èèyàn lójú tán láàrin ìgbà tí wọ́n gbá wọn lójú lóṣù kan ojú ẹlòmíì ò ní ìlà kan ti gbá wọn yóò sì máa retí páàsì kí ń bọ̀ ni tí wọ́n bá gbá ẹlòmíì lójú tán tí wọ́n bá rí pé àṣírí àwọn oṣù yóò kó bá wọn wọ́n sì tún ṣe sábà bíi bíntàn wọ́n sì forí ilẹ̀ ayé lẹ̀ wọ́n tún pa ẹlòmíì dànù wọ́n tún jẹ́ ẹlòmíì ìjókòó wọ́n ya ẹlòmíì wéèrè àwọn tó bá jó ní dánú wọn ẹ dákun ọ̀nà tọ́lọ́run bọ́ ọba tọ́lá rẹ̀ já ń bẹ tọ́lá kalẹ̀ ọ̀nà ìṣúná ń bẹ òun la fẹ́ tọ̀ mo mà pé ẹnìkan tó fẹ́ tọ̀ ní ìṣù láti ráàsì kò sínú àwọn àtàǹbẹ̀ mọ́ṣáláṣí torí bẹ́ẹ̀ kọ́ jésù orí mọ́sálásí ní ọ̀wà kò tí ẹ̀ ní wá mọ́sálásí ní àsìkò yìí ọ̀nà tẹ́nì kọ̀ọ̀kan wá ń gbà jẹ wọn lọ́nkọ́ mọ́jì òdi wọn lọ́nkọ́ wọlé ayé tó bẹ̀rẹ̀ kọjú ọmọ àfẹ́ sí ẹ̀yin arísìn ọlọ́run táwọn ẹjọ́ ń bẹnu mọ́sálásí ẹjá bẹ̀rù ọlọ́run ìgbà tá a bá bẹ̀rù ọlọ́run látò máa sọ̀rọ̀ wípé ọ̀nà báyìí ló yẹ àgbà wá síkìtà ṣetán láti tọ̀ tí ọba síbẹ̀rù ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga gbogbo ọ̀nà tó bá gbà wá náà ni àwọn náà sọ pé àjọ ilere sùúrù lérè mọ́ ọlọ́run là ń wá ọlọ́run kọ́ sọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹjọ́ mọ̀ pé ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ó tó lẹ́yìn tó yá bẹ̀rù nítorí pé kò nìkan tí ó kẹwàá tí ó ṣàforíjì fún wa lẹ́yìn ẹ̀ ọlọ́run ọba tó lẹ́yìn tó yẹ kémi àti ó bẹ̀rù tó

ó ní kéèyàn jẹ́ ní ọmọ ẹ̀rọ ọlọ́run ó ní gbogbo ní téèyàn kó jọ ní òfin ní di tí wọ́n ní kí FCC wá máa dì tí wọ́n mọ̀ wá léèyàn káàkiri téèyàn ọkọ̀ létí ò ní lè gbénú ẹ̀ mà kọ́dà téèyàn ọkọ̀ létí ọlọ́kọ̀ tí wọn ò ní padà bí dá akọ́wọ́ ọkọ̀ yẹn jáde sí gbangba mọ́ tí ọmọ sáki àwọn kan wọ́n gbaṣẹ́ lẹ́nu wọn wọ́n gbaṣẹ́ ìjọba lọ́wọ́ wọ́n sì tó dọ́jọ́ àlùmọ́ńkọ́rẹ́ àlùmọ́ńkọ́rẹ́ wọ́n sì dá wọn padà síbi iṣẹ́ ìjọba wọn ò lójọ́ méjì ìjọba tó fi fáyà wọn padà wọn ò wá lè jáde gbòòrò báyìí. láwọn ọjọ́ ti di bílíọ̀nìà níbi fífi ọ̀nà aráàmù kó owó jọ tẹ́ẹ̀pẹ́ ẹlòmíì bóyá ti ń fọlá àwọn tọrọ báwọn nígbà ọlọ́run tó irú tọ́lọ̀ ṣe fún kíní kó ṣe fóun náà kò sì fẹ́ẹ́ di ẹni tí wọn ò ní rí mọ́láyé ń bìtì ẹ̀ pẹ̀lú ọdún tí wọ́n wá ní wọn ò lè bọ́ gbangba mọ́ wọ́n jẹ́ ní tó ṣe wípé gbogbo ọjọ́ tí wọ́n ti fi ṣiṣẹ́ tí wọ́n fi kó ọ̀rọ̀ ẹjọ́ wọ́n bá àwọn ló kọjá tán yányá pé wọ́n ṣe yẹn rí eléyìí tó fọ́yìn ni wípé jọ́kejì àbí jọ́kẹta tí wọ́n ń sáàkì wọn ó ní pósítà pé wọ́n ṣe gómìnà ní jáde lábùjá tó túmọ̀ sí kéyìn ìbáṣe pé wọ́n ń sáàkì wọn wọ́n bá àwọn ló kọjá ni gómìnà ló kù tí wọ́n fẹ́ ṣe. kọ́lọ̀ mọ́jà torí ń tàjẹ̀ bá ń tàjẹ̀ jẹ́ ẹnì kọ̀ọ̀kan wa bá ṣe wà yín tàjẹ̀ lọ́la àmọ́ ẹ mọ̀jà torí ń tá a jẹ lónìí tó lè kéré sí ń tá a jẹ lọ́la ká ti wá bọ̀ lájẹ ìbẹ̀rù ọlọ́wọ́ bá pàtàkì ọlọ́wọ́ bá pàtó láàrin kanú alukur'an ó ní wa man yattaqillaha ẹni ó bá bẹ̀rù ọlọ́run yaj'al lahu makhraja ọlọ́run sọ̀nà àbáyọ fún ọlọ́run ò ní polúkúmùsù wàá lò ní báwọn èèyàn láyé kó wá mọ̀rọ̀ náà àbáyọ kọ́lá kò ní pín min haythu la yahtasib láti ibi tí o ti lérò níjẹ́ ẹ̀mú ẹ̀ ó ti máa wá ọ wá kó ká bọ́ lọ́mọ bá dúró ó kó ká má fi ẹnu lásán bẹ̀rù wa man yattaqillaha min haythu la yahtasib ọlọ́run o ti lérò ọ̀rọ̀ tó kù fún ọ ní wípé ìwọ náà wò kọ́ wá bẹ̀rù ẹ̀ lóòótọ́ wá wò bóyá àsìkí yẹn bóyá yóò ṣe àbí òní ṣe bóyá yóò rẹ̀ yẹ bóyá yóò mú ṣe àbí òní mú ṣe abẹ́rẹ́ wọn bá tọ́lá ẹ̀ka nù àánú ẹ̀ kó mímí àti yín dúró kó fi àsìkò ń gẹ́ dáadáa. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah. adá ọpẹ́ fọ́lọ́run ike igi ọlọrun kọlọ bó sẹ́lá anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀gá gbogbo abẹ̀rù ọlọ́run ẹni ọmọ ọba tó la ẹ̀ka rú payà tí o ṣe fẹ́ lómi nínú tá à ń bẹ nínú àwọn ọ̀nà tó ṣe ìjẹ́ ẹ̀mú fún kò kọ́sìtì wa ní nǹkan tó níye lórí lọ títí ṣùgbọ́n àkàkùn sẹ́mi àṣẹ bá lọ mójútó ìgbésí ayé wọn sì bẹ̀rẹ̀ sí ní máa yàtọ̀ tá a bá torí ọlọ́wọ́n bá ṣe tí èso rí nǹkan mi o anábà Muhammad sallallahu alayhi wa sallam anábì ni man sarrahu ẹni ọba dùn máa ń nù yín an yubsaqa lahu fi rizqi fi rizqi wọ́n fẹ́ kọ́lọ́wọ́ bọ́ ọba tó láàrin kakọ́ tẹ́ ìjẹ́ ìmúlẹ̀ fún un kò fẹ́ máa dààmú tí ó fi máa rọ́nà àtijẹ́ kò fẹ́ wàhálà tí ó fi máa jẹ tó bá jẹ ó fẹ́ jẹ kóhun tó lájẹsẹ́kù anábà Muhammad sallallahu alayhi wa sallam ó lé lẹ́yìn ẹnìkan kọ́ tí ó tún fẹ́ kọ́lọ́run bójú wọn wáyé kóhun sì dá gẹ́gẹ́ bí ẹni tí ò wá bẹ́ẹ̀ kọjá kó gbogbo eré kóhun lọ́lọ́run bó parí láyé wọ́n fẹ́ wáyé wọ́n fẹ́ láàmì làákà kò sì fẹ́ tán anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní fàlẹ́ yẹn ṣe lè téèyàn bá ń jẹ bí pọ̀ bí téèyàn bá ń ṣiṣẹ́ tí ń gba ọ̀nà abẹ́ wọ́wọ́ téèyàn bá jẹ́ni tí máa ń jẹ bí pọ̀ ọlọ́wọ́ bó jẹ́ ká lùbáríkà àti gbangban kọ́ máa kán ṣiṣẹ́ tí ń ṣe yóò wá dàbí ìgbà tó yẹ pé kì í ṣe iṣẹ́ òun náà làwọn ẹlòmíì náà ń ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń ṣiṣẹ́ tọ́lọ̀ ń bá ilé ti bí iṣẹ́ òun kẹwàá ẹbí wa láàkọ́ sáfún lórí òkúta àwọn ọmọ wa gbé báyìí kí ni kan wọ́n mọ̀ wá ṣe fún yàn ìtí Islam ṣe kọ̀ wá kọ̀ wọ́n kìí ṣe pé ìtumọ̀ ní táǹsọ náà ni pé gbogbo tíyàn bá ní kọ́ ru gbogbo ẹ̀fẹ́ bí o ṣùgbọ́n fẹ́ bí níwọ̀ wọn bẹ̀. torí wípé pé ọlọ́run ọba yọ orí rẹ nínú ẹbí ṣé torí mímọ̀ ṣe rẹ ni. tíyàn bá wọ pé ah, ìgbà tí wọ́n ní káwọn kan kàwé wọn kàwé àwa kàwé tọ́ ọba kàtí ọba yìí yọ̀ ń kọ́. wàláhì ẹlòmíì náà lọ léèrè ó kú ò kìí ṣe pọ́ọ̀bù láti kó oṣù bẹ́ẹ̀ yóò ní gbogbo tí wọ́n ń ẹlòmíì náà lọ ilé kéwù kọ wọ́rí ẹ̀ yóò sì lọ máa ṣe nǹkan míì yóò sì máa yé ọ̀dà tó o bá tiẹ̀ tó wá ní ká tó pààyàn tì ṣé ń gbà tẹ kàwé gbogbo ẹni tẹ ẹjọ kàwé lọ́lọ́run jẹ́ rí sẹ́yìn ọ̀dà ṣé ògbẹ́ni tó tó ríṣẹ́ lọ́lọ́run fi àlùbáríkà àrù tiẹ̀ ló fi sí wọn lọ́yẹ̀ lómi ìríṣẹ́ tí ń rí owó ṣùgbọ́n bùkátà àdánwò tọ́lọ̀ ń gbé kọ́ la ilaha illallah bọ́ bá gba sálárì kan kò lè bá mi lọ́wọ́ ẹ̀ bùkátà àdánwò ní fi ń gbọ́ àìsàn ara lè lómi fi ń gbọ́ àìsàn lórí ọmọ lè lómi fi ti gbọ́ àìsàn lórí ìyá àbí bàbá lè lómi fi tiẹ̀ gbọ́ wàláhì àìsàn lórí ìyàwó lè lómi fi ti gbọ́ bọ́lá wọn bò tiẹ̀ gbérú àdánwò kan báyìí kó ju sí ọ láyà ó má dúpẹ́ fún ẹ̀já máa dẹbi pọ̀ tá à ń bá ń dẹbi pọ̀ àsìkò ìwà ọmọ àpọ̀ sí ọ̀nà àtijọ́ ẹ̀mọ́ ẹnìkọ̀ọ̀kan wa lọ́nkọ́ mọ́ di òdi nínú tí alukur'ani tánàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó kọ́ wa ó ní pé ẹnu wọn bá ti ń bẹ lọ́wọ́ wa yìí náà ẹjẹ́ a máa dúpẹ́ fọlọ́run lórí ẹ̀ a dúpẹ́ lórí eléyìí tí ń ṣe yìí káwọn máa wò yí pé àmọ́ ah, ń wọ gírígírí kan olú náà máa pogójì olú náà máa ti lé lógójì mo máa ti kọ́ àádọ́ta mo máa ti tó thirty five mo máa ń wọ thirty lọ eléyìí ò ní ọ̀wá ní ṣe pẹ̀lẹ́. eléyà ni òní jẹ́ ọmọ orí fọ́lọ́wọ́ bá má la in shakartum la azidannakum àdéhùn ni ọlọ́ọ̀ni tẹ́ ẹ bá ti dúpẹ́ lórí eléyìí tún bẹ lọ́wọ́ yín yín ṣàlékún àṣìṣe ọ̀kan lákan wá máa ń ṣe òun wá ní kí bóòlù àṣìwá dúpẹ́ ẹlòmíràn bá rò pé bí yẹn ṣe máa dúpẹ́ ó lálàáfà àjọ dúpẹ́ fọlọ́ lọ́sọ̀ ránìkalẹ̀ kì ṣe báwọn. àtún ah, máa bá ṣe dúpẹ́ ẹlòmíràn àmọ́ pé òun kúkú dúpẹ́ wà láì kò ṣe dúpẹ́. ìyẹn lọ́wọ́ àfà jẹ́ pé àdéhùn tọ́lọ́run náà wá ṣe padà fún kò ní dé ní í ṣe yóò tún máa dínkù ni torí pọ́nà tọ́lọ́run fẹ́ jẹ́ ọgbà dúpẹ́ kọ́ ní fi ń dúpẹ́. anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní ayyuhan nas sẹ́yìn ní ìbẹ̀rù ọlọ́run fi bá ń wá sì mọ́ wà ń wà kú wa. ìfarabalẹ̀ ìfarabalẹ̀ wala yahmilanna ahadakum istibqa'u rizqi an yaqlubahu min ma'siyah kẹ́nìkan nu yín mọ̀ torí wípé ìjẹ́ ẹ̀mú rẹ fẹ́ ṣe bí ẹ ń lọ jáì kó wá torí ẹ̀ lọ wá níbi tí ó ti ṣẹ lọ́wọ́ tó gbá ìjẹ́ ẹ̀mú yóò tètè wá olúwẹ̀ náà wà ní dó sí sùúrù lẹ́rẹ̀ mọ́ o kó wá torí ẹ̀ kó wá lọ larí mọ́ bì kan bó bá larí mọ́ bì orí ẹ̀ lè fọ́ tí ò ní sẹ̀mí mọ́ o sì tún ní rí ti wá tó bá tún wá rí o tún ṣàgbákò ẹjá ṣe pẹ̀lẹ́ ẹjá ṣe pẹ̀lẹ́ anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallama tó nífa inna allaha la yunalu ma indahu illa bi ta'atihi torí pé ọlọ́run bá tẹ̀ ń wò ẹ́ ń ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ nínú dáadáa ọwọ́ ẹrú ò lè tẹ̀ ẹ́ àyàfi kọ́kọ́ ṣe tọ́lọ́run ẹjá gbìyànjú ẹjá bẹ̀rù ọlọ́run ẹjá ṣe pẹ̀lú ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọlọ́run ẹjá gbìyànjú ká dúpẹ́ orí ọlọ́run pẹ̀lú ká má ṣe ẹ̀ṣẹ̀ ká dúpẹ́ orí ọlọ́run pẹ̀lú jíjìnà sí ń tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ káwa máa wò bóyá yóò má dín rẹ̀ sí àbí òní mọ̀ṣẹ́ torí pé inna Allaha la yukhlifu al-mi'ad ọlọ́run bò ní sàdéhùn kọ yapa àwọn ọmọ ẹ̀jẹ̀ ènìyàn lálẹ́ yapa àdéhùn ọlọ́run bẹ̀ yapa àtẹ̀mí àti ọlọ́run bọ́ mẹ́rin kọ̀ọ̀kan wá dúró yóò fi wá ṣe fòǹgẹ́ dáadáa innahu ala kulli shay'in qadir wa bihi ijabati jadir àfihàn sọ̀rọ̀.